Gbàgede ìwòye ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì wa ẹ̀yà Yorùbá TV fẹ́ dé ojú tẹ́ fi ń wò wò ní fọhùn etí tẹ́ fi ń gbọ́ wò ní di láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí sàgbéjọmọ́ ètò wo ètò yín náà ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé iṣẹ́ ilẹ̀ wa ni là ń sọ̀rọ̀ nípa rẹ̀ pàápàá jùlọ iṣẹ́ tó lóòrìn jù nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní iṣẹ́ kíni o tí wọ́n ń pè ní iṣẹ́ àgbẹ̀ a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìwúlò àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ bó tiẹ̀ ṣe pé bí àgbẹ̀ ṣe ń rí èrè bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìdojúkọ a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ìdojúkọ tí àgbẹ̀ máa ń rí kí ni àwọn ìdojúkọ tí àgbẹ̀ máa ń rí ìdojúkọ tí àgbẹ̀ máa ń rí ó pọ̀ jaburata àmọ́ a sọ̀rọ̀ nípa díẹ̀ lákọ̀ọ́kọ́ nípa tí òjò ò bá rọ̀ tó ó ṣeé kí ohun tí àgbẹ̀ ń gbìn kó má so dáadáa bó ṣe yẹ kó so ó ṣeé ṣe bí àkókò tó ṣe wípé bí inú oṣù kẹwàá nísìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé ọdún ni wọ́n fi máa ń ṣe kí ni òní wọ́n fi máa ń gbin iṣu ṣùgbọ́n nínú oṣù kẹwàá tó ṣe wípé ni wọ́n máa ń sábà bẹ̀rẹ̀ sí ní gbin iṣu tí òjò bá rọ̀ dáadáa ó ṣeé ṣe kí iṣu náà kó má ta bó ṣe yẹ kó ta tí oòrùn bá sì mú jù náà ó ṣeé ṣe kí iṣu ó rà sínú ebè ó jẹ́ ìkan lára ẹ ti mọ̀ irú àgbẹ̀ tó ṣe yí pé ó ti mú owó ó fi ra ègúsù tó pọ̀ tó sì dáko lọ rẹ́kẹ́rẹ́kẹ́ tó ṣe wípé ọkàn rẹ̀ ti balẹ̀ wípé tí òun bá bẹ̀rẹ̀ sí tí iṣu òun bá ta tán tí òun bá kó lọ sọ́jà òun bẹ̀rẹ̀ sí ní máa gba owó ńláńlá àmọ́ tó bá ṣe wípé òjò rọ̀ bó ṣe yẹ kó rọ̀ ẹ má sì jẹ́ àgbàgbé wípé òjò owó gangan ni iṣu nílò jù kò kí n ṣe kí òjò yọ ya ká máa gbémi ká máa ṣe òun ni iṣu nílò bí kò ṣe òjò tó máa ń fọ́n torí wọ́n gbà ẹ rí wípé tá a bá rìn nínú òjò tí ó ń fọ́n ẹ rí i pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ aṣọ wa yóò bẹ̀rẹ̀ sí ní mọ tutù bẹ́ẹ̀ náà ni òjò tó bá ń fọ́n ló ṣe máa ń rí ní àkókò tí wọ́n bá gbin iṣu tí òjò bá ń fọ́n dáadáa tó fọ́n bóyá bó ó fọ́n bí ọwọ́ àárọ̀ títí di bí ọwọ́ ìrọ̀lẹ́ málẹ́ ẹ rí i wípé níṣe ni iṣu yẹn á bẹ̀rẹ̀ sí ní mọ̀ta torí pé irú òjò bẹ́ẹ̀ yóò mọ wọ inú ilẹ̀ dáadáa òjò bẹ́ẹ̀ ni àgbẹ̀ nílò ṣùgbọ́n tí òjò bá rọ̀ irú iṣu bẹ́ẹ̀ tí ooru bá mú un mọ́ inú ebè ó lè bẹ̀rẹ̀ sí ní rà sínú ebè ara àdójúkọ kìíní nù ìdójúkọ tí àgbẹ̀ tún máa ń rí òun ni wípé tí wọ́n bá ó ní àkókò tí a lè gbin nǹkan tí wọ́n pè ní ẹ̀gẹ̀ ẹ̀gẹ̀ pẹ́ jù oṣù mẹ́fà yóò ti bẹ̀rẹ̀ sí ní ta tí ó sì ti ta dáadáa sínú ebè ó sì ní ojú ó di ó díyelé tàbí bí àyè bá ṣe gba irú ẹ̀gẹ̀ bẹ́ẹ̀ sí torí ẹ̀gẹ́ mi àmọ́ ga tó èèyàn bẹ́ẹ̀ ni tí àyè bá gbà dáadáa nínú ilẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá tètè mú ẹ̀gẹ́ yìí bóyá wọ́n tètè rí ta àbí wọ́n tètè wú jẹ tàbí wọ́n tètè fi ṣe èlùbọ́ irú ẹ̀gẹ́ náà lè máa rà sí inú ebè iṣẹ́ àgbẹ̀ gẹ́gẹ́ bá a sì ṣe máa ń sọ lára àdójúkọ tí àwọn àgbẹ̀ tún máa ń ní ni wípé iṣẹ́ àgbẹ̀ kò kí ń ṣe iṣẹ́ ẹnìkan tí ẹnìkan bá ń dá ṣe iṣẹ́ àgbẹ̀ tí kò sí olùrànlọ́wọ́ kankan fún un láti mọ bá a ṣe eléyìí lè má jẹ́ kí èrè oko rẹ̀ kí ó kó yọ tó bó ṣe yẹ kó yọ torí pé koríko ó máa ń pa àwọn nǹkan kankan bíi ata tàbí gúre tàbí ewédú tí koríko bá wù káàkiri tí koríko ń pọ̀ ó ṣeé ṣe kí ó máa pa àwọn nǹkan ọbẹ̀ yìí ṣùgbọ́n tí ó bá rí olùrànlọ́wọ́ tí wọ́n jọ ń san tí wọ́n jọ mójútó dáadáa irú iṣẹ́ irú àgbẹ̀ bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí yí kókó rẹ̀ tó jẹ́ bí ata bí ewédú gbogbo nǹkan yẹn yóò bẹ̀rẹ̀ sí ní máa yọmọ dáadáa àwọn nǹkan tí àgbẹ̀ tún máa ń dojúkọ òun tó ni wípé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ alábàárà tí wọ́n jẹ́ olùbárà ló ṣe wípé wọ́n kàn máa ń fẹ́ kí àgbẹ̀ ó ṣiṣẹ́ ni wọn kì í fẹ́ kí wọ́n kó èrè ẹ bi mí pé lọ́nà wo ọ̀nà náà ni wípé tí wọ́n bá kó ọjà tí wọ́n bá kó lọ sí ọ̀dọ̀ wọn wípé kí wọ́n àwọn alára tó tàpé káwọn náà rà kí wọ́n tún tún tà láti fi rí èrè tiwọn ọ̀pọ̀lọpọ̀ ni kò kí ń fi owó tí ó jọjú lé orí nǹkan yìí wọ́n á wò yí pé ṣe bí inú ilẹ̀ yín wọn ní wò wípé ẹ mọ̀ wò pé ẹyin ṣe bólódùmarè ló fàṣẹ sí tó fi di wípé ó ń wù wọn rò wípé wàhálà ni àwọn àgbẹ̀ yìí náà ń ṣe kó tó di wípé gbogbo nǹkan yìí kó tó di wípé ó ń yọ ọmọ eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn nǹkan tí wọ́n àwọn àgbẹ̀ máa ń dojúkọ pàápàá jùlọ tó bá tiẹ̀ jí ọkùnrin wọ́n á máa wò wípé ọkùnrin àwọn lè ra ọjà lórí rẹ̀ ní ìràkúrà ṣùgbọ́n tó bá tún jóbìnrin òun tiẹ̀ tún lè ṣàròrò kánjọ kánjọ wò ó ṣe fúnra wọn ṣùgbọ́n tó bá jọkùnrin wọn tiẹ̀ mọ́ mú wọn nímú gùn so gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ìdojúkọ tí àwọn àgbẹ̀ tí wọ́n máa ń dojúkọ ṣùgbọ́n tó bá yẹ ní àwọn nǹkan yìí tó bá ṣe yí pé olódùmarè jẹ́ kí òjò rọ̀ lákòókò tí ó rọ̀ torí pé wọ́n tún jẹ́ kó yé wa yí pé omi kò gbọ́dọ̀ pọ̀ fún àwọn èrè oko tó bá tún pọ̀ náà ó ní tòmátò kan tí ó máa ń yí robo wọ́n ń pè ní tòmẹ́tò òkútọ́nu òun ní titi ẹ̀ tí omi bá ti pọ̀ jù tó bá ṣe wípé nǹkan tí wọ́n ń pè ní èkòló tí ó bá ti pọ̀ jù níbi abẹ́ ewé rẹ̀ kò ní lè yọ èso dáadáa bẹ́ẹ̀ náà sì ni tí wọ́n bá gbìn sí etílé etí ó fẹ́ràn kí ó máa gbóhùn ṣùgbọ́n ẹdìyẹ a máa ṣàjẹ irú eléyìí tẹ́dì yẹn bá ti sájẹ́ ó ti bàjẹ́ so kò wọn ní lè wọn ní lè tà níye tí ó yẹ kí wọ́n tà mọ́ gbogbo àwọn nǹkan yìí òun ni àwọn àgbẹ̀ náà máa ń dojúkọ kí tún ni àwọn àgbẹ̀ máa ń dojúkọ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń sin ẹran ní etí oko tí wọ́n sí ẹran wọn sílẹ̀ tó ṣe pé wọ́n á wọnú oko lóko wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa jẹ èrè oko lóko bíi irú nǹkan tí ó ń ṣẹlẹ̀ tó ń rìn káàkiri bí àwọn Fúlàní tó ń sọ yìí pé wọ́n ń da màálù kiri tí wọ́n ń wọnú oko lóko irú àgbẹ̀ tó ṣe yìí pé ó ti mú gbogbo gbogbo owó tó yẹ kó fi jẹun oògùn rẹ̀ wàhálà rẹ̀ tó ti fi ṣiṣẹ́ wípé àkókò tó yẹ kí èrè kó yọ kóhun rí èrè oko tà tóhun bá tà tán òun bẹ̀rẹ̀ sí ní máa jẹ èrè tó pọ̀ inú tòun náà dùn òun tún fi lè tọ́jú ara òun láti tún fi lè gbìn kókó ní ọdún tó tún bọ̀ irú àgbẹ̀ bẹ́ẹ̀ tí àwọn fúlàní tán bá wá kó àwọn ẹyẹ màálù tí wọ́n lọ fi jẹ ní inú oko rẹ̀ ṣe mọ̀ pé irú àgbẹ̀ yìí ó ó di wípé ó sọ̀tì ní kí olódùmarè ọba kó má jẹ́ kí ọ̀rọ̀ gbogbo wàhálà wa kó já sí òfo gbogbo àwọn nǹkan tí àwọn àgbẹ̀ máa ń dojúkọ ni ṣùgbọ́n tí olódùmarè ò bá jẹ́ kí àgbẹ̀ kó dojúkọ àwọn nǹkan yìí ẹ̀yin ará mi lọ́kùnrin lóbìnrin iṣẹ́ àgbẹ̀ dára bẹ́ẹ̀ sì ni ó ní èrè oko tó pọ̀ ó sì ní èrè tó pọ̀ olódùmarè ò ní jẹ́ni ẹlẹ́ni ó jẹsẹ̀ wa kò ní jù báyìí lọ fún tọ̀sẹ̀ tó bá tún dọ̀sẹ̀ tó bọ̀ a ó máa tẹ̀síwájú ire o.